I am grateful, Lord, because you are God. There is nobody like you from east to west, north to south. That be the exalted, be glorified forever in Jesus' name. Ọlọ́run ẹ ayérayé ẹ ṣeun o mo dúpẹ́ o lórí àwọn ọmọ tí ẹ fún mi especially lórí ọmọ tí ẹ fún mi adébùkọ́lá sí ìrètò olúwa ní jésù tó fún mi mo dúpẹ́ o lórí ayé mi àwọn tí ó sì àwọn tó nífẹ̀ẹ́ mi àwọn tó fẹ́ mi àti àwọn tó kórìíra mi mo dúpẹ́ gan lórí ayé wọn pátápátá mo dúpẹ́ pé kì í ṣèmi ni wọ́n kórìíra ara wọn náà kórìíra àti àwọn iṣẹ́ òdodo kan ni wọ́n kórìíra ọlọ́run mo dúpẹ́ fún gbogbo àwọn tó kórìíra òdodo mo dúpẹ́ fún gbogbo àwọn tó fẹ́ràn òdodo mo dúpẹ́ fún ayé tèmi tí ẹ ń lò láti sọ òdodo mo dúpẹ́ fún gbogbo ìgbè ìpè tẹ́ ìpè mí mo dúpẹ́ fún gbogbo ọ̀nà tẹ́ ti lò mí mo dúpẹ́ fún ogun tí ẹ ti ṣe mo dúpẹ́ fún èyí tí ó kù tẹ́ máa ṣe ní àṣẹ wọlé mo dúpẹ́ fún ohun tẹ́ ti ṣe mo dúpẹ́ fún èyí tẹ́ máa tún ṣe ní àṣẹ pé ọlọ́run ẹ ṣé o mo yìn lógo lónìí mo ṣe yín lọ́ba Olua, I worship you, I give you praise and adoration. Be that way exalted, be glorified forever in Jesus' name. I so much thank you, I so much appreciate you, Daddy. Ọba tí èmi kò fojú ara mi rí ṣùgbọ́n tí mo rí ṣe ọwọ́ rẹ̀. Ọba tó dá wa sùn ni àná ní ayọ̀ àti àlàáfíà. A tún jí sáyé lónìí, ó tún jí wa sáyé lónìí ní ayọ̀ àti àlàáfíà. Ọba tó tó tó tó fún ọba tó ju gbogbo ọba ayé lọ. Ọba mi àìkú àti àdìbàjẹ́ ọba mi tó tó fara àti bí òkè. Àbá mi to máa ń bá ni mọ̀lẹ̀ tí ò kì í dání. Arúgbó ọjọ́ kábíyèsí ọba tí ò kì í gbẹ̀mí ti fálárì tí ò kì í gbàlẹ̀ fẹ́lẹ́ bí. Ògbèyà kẹ́bẹ̀rẹ̀ òbò mo dúpẹ́ fún yín. Èmi yìn yàn ológo lórí ayé mi mo sọ pé ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣeun ó dùn mọ́ wa ẹ ṣé ó dùn kò dùn mọ́ wa ẹ ṣé ó ṣe dáadáa ẹ ṣé ó dùn ẹ ṣé nígbà tó kan ẹ ṣé nígbà tó pọ̀ ẹ ṣé nígbà tí ò sí ẹ ṣeun bàbá ẹ mà ṣe ní gbogbo ọ̀nà ẹ ṣé o lọ́jọ́ òní ẹ ṣeun bàbá tó mọ ọjọ́ òní tó mọ gbogbo tí ò ṣẹlẹ̀ lónìí ẹ ṣé ẹlẹ́dàá àṣẹ̀dámọ̀ yẹn lógo pọ́pẹ́ kò gba yẹn mí o ẹ̀mí mímọ́ ó yà wá wọnú mi ẹ̀ṣẹ̀ tó lè díwọ́ àti ìdènà olúwa dáríjì mi ṣàánú fún mi dáríjì ọmọ tó fún mi dáríjì àwọn olólùfẹ́ mi gbogbo káàkiri àgbáyé ojú rere rẹ àti àánú rẹ olúwa wọ̀ fún wa bí aṣọ gbogbo àwọn ènìyàn tí ó máa ń fojú pamọ́ láti máa bá ènìyàn jà ní orúkọ jésù gbogbo wọn pátá bá wọn jà fúnra rẹ níbi tó máa fara pamọ́ sí láti bá èmi jà àti gbogbo instrument tó ń gbé kalẹ̀ láti fi bá èmi jà láti bá ọmọ mi jà láti bá mi jà ògo mi jà láti bá ilé mi jà gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo instrument wọn pátá porogodo ní kó crash dànù jẹ́ kí irinṣẹ́ òkùnkùn tí a fi bá mi jà gbogbo àwọn èèyàn tó dóbi irinṣẹ́ bìnì tí a fi bá mi jà ọlọ́run bá gbọ́ ẹ̀jẹ̀ pátá porogodo ògbèjà kẹ́rù oníjà olúwa jà fún èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé thank you for that because you answer prayer this morning daddy mi i want to Speak, Father, speak my, through my mouth. Direct my tongue in the name of the Father, the Son, the Holy Spirit. Olúwa kún ẹnu mi ní orúkọ Jésù. Olúwa kún ẹnu mi ní orúkọ Jésù. Olúwa kún ẹnu mi ní orúkọ Jésù. So shall it be. O Lord, O Lord, O Lord, O Lord, O Lord. Baba kún ẹnu mi sẹ̀. Baba kún ẹnu mi pẹ̀lú ọ̀rọ̀, àṣẹ ọ̀rọ̀, agbára ọ̀rọ̀. Olúwa fi kún ẹnu mi. Lónìí yìí gangan, Olúwa kún ẹnu mi. Ohun tí mo fẹ́ sọ yìí tí má ti dé olúwa tí má tu olúwa tu bàbá ìta bá bùlùkún lónìí olúwa fún èmi náà má jẹ́ ndẹ́ni ẹ̀yìn bàbá mi àti ọlọ́run mi agbára lé bá gbà padà gbogbo tí a gbà lọ́wọ́ rẹ lórúkọ jésù ọlọ́run gbé wọ̀ mí insert your power into me into all my work with into my daughter in the name of the father the son and the holy spirit thank you father because you answer prayer we worship you lord because you are god in jesus powerful name we pray amen you are welcome to this platform quickly i have um, i don't have much time. I want to tell you guys, you can see that I say I'm no longer uh, interested in the Mohbad case. Reason why is that so it one share when you are working and some people you are working and you are not being paid or people are trying to take you for fun. You are just what whatever you are trying to do, they try to frustrate the effort. You understand me? You'll be tired of it, okay? like I ask a question, simple, simple question, not even from the lawyer, not even from the judge, not even from the people. It's not even difficult things. The people we are talking to, we are not asking from dead people. We are not asking the question from Mohbad. We are not telling us that Mohbad should stand up and come and tell us what happened to him. No, we are asking questions for people from people who are around Mohbad, but they refuse to talk. Like the father disappointed me. You understand me because and I notice that people are not talking and especially because when you look at the people much people on the case of Mohbad now the remaining people are just Igbo and many and they are boosting their page you know Igbo owns page Facebook you understand me at this time around now Facebook belongs to Igbo they are really making ways. you understand me at least tọ́n bá léyàn ní Nàìjíríà àbí tọ́n bá ní one problem or the other náà níbi kan ibi kan náà lẹ́yìn ọ̀ṣà máa farasin sí so wọ́n farasin sórí Facebook so good job and all the people still continue on it. Good job. I'm not discouraging you. You understand me? And many people also listen to whatever I said, and I give their energy also to continue. So that's what some people said and what I noticed. Okay, but I'm be asking some question, nobody answer me. Like the question I ask because of I mean, Cubana priest said they said Cubana priest pay four million to Abba Mugabe's father's account that case nobody because Igbo people now somebody even tagged me the other day that the more you see the more you look the less you see that language papa that language we brought it here we brought that language here but they they used it against me the other day somebody was talking and he, they just tagged me when the woman was talking oh, and a lot of Nigeria Yoruba people also they're sharing their shadow oh. even people who are sharing my show they don't let me see they took it to uh, YouTube you understand me but don't worry don't worry don't worry so they fence me those people using my video that they don't go viral they will fence me you understand me uh-huh. so but now we ask question because some Igbo people are treating the issue and uh, priest Kubana, abi priest uh, Cubana priest chief priest they say he was one that he's the one that promoted him and a lot of people you know people around him everybody's a suspect we saying it I mentioned a lot of names that what God revealed to me pé wọ́n fẹ́yàn ṣe ètùtù and again they refuse Kubana priest refused to talk also that okay oh it's true I pay him so so money to his father's account his father if he Kubana priest I mean <tsk> not Kubana priest Kubana priest no, ni yeah if he's bigger than anybody what about the father come and say something is it true they pay money to your account before the father dead dead of your son what is the meaning And that's why the other day when I was going to when they when they went to court, some people came under my platform, started telling me, "How can you be accusing your father? I mean, the father of Mohbad. Anybody is a suspect. Okay, if, before you can be killed easily, if your some of your family are not part of it, at times it's not normally easy, except the people who kill him, they are governments. Okay, so um, and what if they want to be saying that okay, oh." eh, if uh, kí lorúkọ ẹ̀ if he come out oh, he's going to sue some people all those things also it's just to so intimidate people it's just to so intimidate people it's not because of that me at talk o oh, i i rely it's me, eh tọ́ba bèrè lọ́mì tán jí mi pẹ́pẹ́pẹ́pẹ́ ń sìn gbogbo ikú tó pọ̀ ọmọ yẹn lára àǹdí àwọn ọmọ kéékèèké tó dìbò tó ń dìgbò lọ́mọ náà tí wọ́n dìgbò lù tó ń ráǹdí pa yẹn pé àwọn àgbàlagbà kan ló bẹ̀ wọ́n yes and èmi dẹ̀ ti dárúkọ pé kan kí ló dé táwọn kan máa ṣètùtù tó jẹ́ pé during that time yẹn ń kọ́ lọ́mọ yẹn kú i said you know you know you know so mo ti bèrè question but no no answer for it because and when you are saying the truth in Nigeria another thing that they used to use our youth and everybody on Facebook now they be telling you don't bá ti ni o wàá máa gbọ́ pé don't bring people down like what i'm saying now eh, some people believe that àwọn ológo Nigeria mo fẹ́ gbé wọn wálẹ̀ ni Don't look for people downfall. <laughs> Even when people kill your family like this, they tell you are talking when you want to mention their name. Say, ó fẹ́ gbé wọn ṣubú ni o. Ó fẹ́ gbé wọn People that are killing people. Ó fẹ́ gbé wọn ṣubú ni o. You want to destroy them, want to bring them down. And they commit offense, o. They'll be seeing the position they find themselves bigger than the crime they committed. No, some some on Nigeria also they irritate me at times. I tell you, they will tell you, ó fẹ́ gbé wọn wálẹ̀ all what I'm saying about the celebrities are there with me. They say, "Oh, fẹ́ gbé wọn wálẹ̀ ni o, ó fẹ́ gbé ṣé wọ́n gbé mi wá sókè ni? Ṣé wọ́n promote Because people also love one lo they, they love to cover some people, they love to expose some people. Me, I don't cover anybody. In my own case, in my own area anybody to bá ti mọ̀ mi máa ti mọ̀ pé Bọ́lá Fọláṣadé o kò cover anybody if anybody tó ẹnìkan kó tó bá ṣe nǹkan tí ò dá sí ni màá sọ ó ti yé nísìnyí mo kàn lè má ti sọ̀rọ̀ tí n bá ní nǹkan mo fẹ́ sọ ó lè mọ ìjì ó ti decide ní sí I just want to shut out of my mouth for now ó ti yé yín bẹ́yẹn I'm not afraid of the case o uh, because the, the killer gan They are on Facebook seriously fighting my platform. Anybody fighting my platform, anybody disturbing my life, you understand me? They are part of people who kill. You understand me? They have a lot of crime case in their hand and they are afraid of my tongue, my mouth. That's why some of them, they are click, they click. Timba n bá I want àwọn tí bá ní mi ò ni mi ni ngoma máa fi wọ̀n mi. Bí pé kọ́ máa fi hòtẹ́ẹ̀lì rìsọ́ọ̀tì eh, kí lorúkọ ẹ̀ Wàsíù kọ́ fi wọ̀n mi. Ṣé dandan ni? kí ni wọ́n fẹ́ máa wò lára wọn mi ò láìkí wọn wọ́n bá kú bọ́n ṣe wà yẹn mi ò rókú sí ṣùgbọ́n tó bá kú kò lè gbé gbogbo rìsọ́ọ̀tì yẹn lọ gbogbo ẹ̀yin tẹ̀lé ń ṣe bíi pé láìkẹ̀ yẹn náà ẹ̀ láìkẹ̀ wọ́tò fẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ti ẹ̀ sọ fún pé ẹ̀ fẹ́ mọ́ tó jẹ́ pé ẹ fẹ́ kú tó torí ẹ̀ secretly tẹ̀dẹ̀ ń fẹ́ tó ń fẹ́ yín lójú méjèèjì tí ò dẹ̀ gbé yín lọ síbẹ̀ tí ò dẹ̀ pronounce yín tẹ̀dẹ̀ máa máa rí obìnrin kan tó dẹ̀ ń fi ṣe pepper den káàkiri tẹ̀dẹ̀ lè sọ̀rọ̀ kí wá ní ẹ má máa ṣó èmi tí mo ní bọ́nẹ̀ láti sọ̀rọ̀ pé òkè o bọ̀bọ́ yìí o arúgbó ni wọ́n o bọ̀tẹ̀mí náà mi ń ṣe ọmọdé kò lè bí mi òkè o má nìyí o ó ń pààyàn bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ mo ó pààyàn o because bí mi ò bá rí tẹlòmíì mo rí n tó ṣe fẹ́ mi ó ń pààyàn o ìyálàjà yín wọn bí yín re kẹwà sọ pé Wàsíù o ó ń pààyàn wọn ò bí yín kú ó dẹ̀ ń fẹ́ yín o èmi sì kò fẹ́ mi mi ò dẹ̀ ń ṣe one night stand mi ò kó mi mi ò fẹ́ ó kàn fẹ́ wò láàrò pé òun máa fi àwa ṣe tutù àṣeéṣe tutù ìdá kan léyàn lẹ kò ṣeé ṣe gbogbo ayé tí mò ń gbé ká máa wà láì sí ọkùnrin kọkùnrin márùn síyàn I've been in that system for a long time if I don't bẹ́ẹ̀ ni mi ò ń tètè fall into relationship mi ò ń tètè kíni fún èèyàn bẹ́yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín even gbogbo àti mo má rí ẹni tí mo fẹ́ àwọn tí mo ti fẹ́ rí wọ́n mọ̀ pé wọ́n máa bẹ̀ mí ni kán tó lè rí báyìí because ọkàn mi wà fún many things I want to do many things in life I want to get things because mo mọ̀ pé I want to talk to God I want to be somebody ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn mo lè jẹ̀gbádùn jẹ̀gbádùn tí mo lè jẹ nípa ọmọ ni pé tí n bá sùn pẹ̀lú ọkùnrin kí n bímọ mo ti wá ní ọmọkùnrin kan mo ní obìnrin kan mo dẹ̀ regret pé ọmọ mi kan wọ́n nà wọ́n lò fún mi láti fi nà mí mo tún wá wèé pé ṣé ìgbádùn wà gan tó bá tún bímọ Ọlọ́run kó wò wọ́n kó dá sí kó bá mi wo ọmọ mi kó dá sí àwọn olólùfẹ́ mi náà kó wo ọmọ wọn kó dá sí ẹni tó fẹ́ràn mi kó lọ́n bá mi wo ọmọ ẹ̀ kó dá sí ẹni tó bá fẹ́ràn mi nìkan ni mo gbàdúrà fún àwọn tó kórìíra mi èpè àtẹ̀gún ni látọ̀dọ̀ Ọlọ́run ni lórí gbogbo yín ṣùgbọ́n owó àwọn olólùfẹ́ tèmi may Almighty God bless us bless our children ó ti yẹ yín mẹ́yẹn máa máa wò ó tó bá fẹ́ ọkùnrin náà tọkùnrin míì náà ọkùnrin míì àá gbé obìnrin á lọ fi ṣògo owó so ìfẹ́ tá a fẹ́ nìyẹn kò dó kí ṣe gbó èèyàn èmi nǹkan tó máa ń ń gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ o bá bu àṣírí kan àbóní kankan tó wà jọjọ wà láàrin yín tó pé ríta ṣé must not get angry so that you no expose them kò bọ̀ tó fẹ́ràn èèyàn orí ẹni ló bá ní ṣe ká tajà jèrè kò sẹ́ni tó fẹ́ ká rẹ̀ rùkà sọ so ọ̀rọ̀ wọ́n ti ń sọ fún mi gbogbo ẹ̀yin ẹ̀ mọ́ anything àwọn research mi tẹ̀mí gbọ́ tí mo dẹ̀ ń gbá fún ara mi àti nǹkan tọ́lọ́run bá fi wọ̀n mi I talk about what I mean about bí ọlọ́run bá ṣe fi nǹkan wọ̀n mi àti bí bá ṣe fi ojú wò ó bí ọlọ́run bá ṣe fún mi ní ìmọ̀ àti òye lórí ẹ̀ òkú bámọ̀ kì í yẹn ó túmọ̀ wá sí you know àní tí Wàsíù bá dẹ̀ ti lọ́wọ́ nínú ikú èèyàn ní Nàìjíríà yẹn máa gbàdúrà kó má pa tó bá lọ́wọ́ nínú ikú èèyàn kò sí kankan bọ́nìbọ̀ tó fẹ́ mu kò sọ́lọ́pàá tó fẹ́ mu torí ó tóbi ju gbogbo ìjọba nàìjíríà lọ bẹ́ẹ̀ bá ti ìgbọ̀ ẹ̀ lọ́gbọ̀ lónìí tó bá lọ́wọ́ nínú ikú ẹ àbí kú ẹnìkan nínú ilé ẹ ó lè rójú tú ẹ àwọn yẹn ní ìjọba lábẹ́ ìjọba wọn ò dókè yẹn rí o ṣùgbọ́n gbogbo ohun àwọn tó wà lókè they can believe wọ́n mọ bọ́n ṣe lè gbé wọn wálẹ̀ tó bá kọ̀ so they you cannot get justice àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà president fi fún fìdí ẹ wọ́n máa claim wọ́n á fi àwọn rẹ́ẹ̀pù àwọn sẹ́nìn wọ́n á kó wọn síbẹ̀ wọ́n á ní wọ́n máa ní o àní rẹ́ẹ̀pù àní adájọ́ gan but they are bigger than all those people because they will not show case they will not show face they will do whatever they like and uh, they like the original person who kill who send the the, the, the boy uh, I mean send those people around him to be killed and they are protecting somebody they they are working freely ìyàwó Mohbad nobody could query him wọ́n máa ní ẹ eh, ó kú o gbà tó kú ẹ eh, nísìnyí ó mọ̀n ó yẹ kí wọ́n fi sílẹ̀ kó mọ̀n ṣé ní nàìjíríà àwọn ọ̀tírí ẹ ọkùnrin tó ìyàwó tó pa ọkọ ẹ they are just trying to cover up all sin lélẹ́yìí to tell you that pé òun gangan náà kọ tó nǹkan bá lọ́wọ́ nínú ikú yẹn wọ́n bẹ̀ ni tí wọ́n bá dẹ̀ ṣe ó ti order from above tó o bá ṣe òun náà máa gbọ́ ẹ̀mí ẹ̀ máa bọ́ sí that's what they are trying to say so gbogbo bí nǹkan ṣe ń lọ yẹn bàbá Mohbad wọn ni ó kó wọn kó four million sákàtẹ̀ kó sọ̀rọ̀ ẹ wá ní ẹ justice for Mohbad ẹ kò sọ̀rọ̀ ṣé tòótọ́ ni àbírọ́ Baba Mohbad sọ̀rọ̀ so to to to tell you is a is truth is not is not a lie wọ́n sọ wọ́n síbẹ̀ kò dẹ̀ fẹ́ sọ nìyẹn so èwo làbúrò kóyìnbó mu ọtí kó tí wàá máa pa kúkú wọ́n tó wàá máa lé ẹ kiri nínú iṣẹ́ tí mo ṣe ní ti sọ́tóbi rẹ̀ lákùrẹ́ tán fi jọmọ gbé mi níbẹ̀ wọ́n gbé lẹ oríṣiríṣi ìwé ìwé yẹn sì wà lọ́ọ́ mi ń bí àwọn àwọn voice note ìyàwó sọ́tóbi rẹ̀ àti lórí ọ̀rọ̀ àti lórí láìṣà tó máa pè wọlé nígbà yẹn náà wọ́n ṣe fìyàwó sọ́tóbi rẹ̀ lẹ̀ ìyá àbúrò ẹ̀ nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí pariwo ń bí kí wọ́n máa ṣe fi ọkọ ẹ sílẹ̀ níbí báyìí tí wọ́n máa ti ọkọ ẹ mọ́lé tí wọ́n fún life imprisonment tí wọ́n bá mú ìwọ ìyá àbúrò ẹ tí wọ́n fi sílẹ̀ tí wọ́n fi àbúrò ẹ sílẹ̀ níjọ́ yẹn simply ngbà yẹn mo ti fún ní nọ́mbà Wàsíù Àyìndé wọ́n rìlíìsì àwọn nǹkan tó jẹ́ ti ìyàwó yẹn ó ti yẹ àbúrò tó jẹ́ ti ìyàwó wọ́n rìlíìsì ẹ̀ mo wá àkíyèsí ìyàwó yẹn jẹ́ yẹn why we dey sentence you they they dey kept your husband and then your your sister brother was released ní gbogbo àyìn àwọn yẹn ní ẹ bóyá ṣe kiri kan tó bá máa sọ̀rọ̀ wá sí àmà ní ẹ wọ́n máa ń jealous ni èmi ṣe mo fẹ́ jealous Wàsíù ni mo máa tún rán obìnrin pé kó jọ kó ẹ̀ pẹ́ o torí nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ mi ókè nọ́mbà ẹ̀ mo dẹ̀ gbé fúnyàwó ẹ̀ pé pé o òun ló máa bá ẹ pé gbogbo àwọn adájọ́ ó mọ̀yàn ọmọ ẹ̀ náà jẹ́ lọ́ọ̀yà ó mọ Tinubu ó mọ gbá ó máa wo mo fún mo mọ nǹkan tó ṣe ń gbà yẹn náà mo wá padà wá síta wọn máa ní obìnrin wa ní ẹ ọkùnrin máa ń pè kò gbé kọ́ọ̀lù mọ́ ó gbé kọ́ọ̀lù náà bọ́tú nǹkan tó ní kó sọ fún mi ló sọ yẹn because obìnrin yẹn ni wọ́n máa ní ókè ìwọ máa wọlé lọ máa rán ní ṣọ́ọ̀ṣì yẹn lọ ọkọ ẹ̀ ni wọ́n fẹ́ tí ìbàjẹ́ pé àpariwo ń mí ariwo wá wà nùkan tó gbà torí ẹ̀ǹgbà tọkọ yẹn dé wọ́n wá sọ pé ẹ̀ǹgbà tí wọ́n tó pariwo ń sì ṣe wọ́n ti pa bàbá ọmọ ẹ̀ má gbàgbé o pé mi àti bàbá ọmọ mi àti bàbá ọmọ kó tó ti pé kú ṣé ti ṣe bẹ́ẹ̀ but at the same time tó bá tiẹ̀ kú bẹ́ẹ̀ bí àti papọ̀ mọ́ ọmọ tó wà lọ́wọ́ mi tí mò ń tọ́jú ìtọ́lọ́mbà mi tó dẹ̀ máa bá mi tọ́jú dàgbà òun ló bí ó ti yẹ yín mẹ́yẹn kò ń ṣe pé mò ń sunkún àbí mo sọ̀rọ̀ nítorí pé ó jẹ́ ọkọ mi it's no longer my husband before he died but he's a person I know tí mi bá mọ ẹnikẹ́ni tí mi bá mọ̀ rí náà tó ń bá ṣe nǹkan tí ò dá bẹ́ẹ̀ yẹn fún I will speak and ọmọ mi dẹ̀ rèé they torture my daughter is a thing that we cannot forget forever but no problem the life continue the more we live the more we learn so baba Mohbad gbogbo wọn tó mọ gbogbo nǹkan they don't want to say anything because if also if if baba Mohbad eventually tó bá bire tó bá mo sọ ni pẹ̀lú authority tó bá bire kó wá sọ bóyá irọ́ ni kó lè sọ sí because ní moment tó bá ti sọ sí yẹn àṣírí tiẹ̀ náà máa tú ni wàá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣọ́mọ ẹ ti máa ń sanwó ṣàkáǹtì ẹ̀ tí wọ́n bá ti fẹ́ lọ ṣeré fún ṣọ́mọ máa ń sanwó sí fún ìyẹn mi pé ẹni tó ti pé yẹn prison yẹn ó ti mọ̀ pé last show tó máa ṣe nìyẹn they want to kill the boy they wọ́n fi ṣe tutù ayé wọ́n máa sọ pé wọ́n máa kọ̀ lọ sí ṣọ́ọ̀ lọ sí kóòtù wọn kò kó àwọn kan wọn máa ṣe pẹpẹrẹbẹ tó bá ti yá títí títí wọn máa fi parí ẹ wọn máa fi sọ pé ẹ máa kọ gbàgbé pátápátá nígbà tó máa tún sọ̀rọ̀ nsìn ṣé tó tó díke ṣé ó bó ṣe jáde níjọ́ yẹn ṣó tún ṣe bẹ́ẹ̀ yẹn ṣó tún ṣe ó tún ṣe bẹ́ẹ̀ yẹn although in the beginning náà. No? àwọn tó ń tó díkè gan bóyá tó tó díkè ò dẹ̀ mọ́ ṣàmọ̀ pé wọ́n gba contract náà ni àwọn kan wà tó bigger than the law tó máa sọ pé irọ́ la pamọ́ wá sí ẹ̀ǹdẹ́ kán wá sọ bí ikú ọmọ yẹn ṣe kán jẹ́ kán investigate everybody tó bá ti investigate everybody bẹ́ẹ̀ náà kán wá sọ ìtumọ̀ tó fi sanwó síbẹ̀ ìtumọ̀ tó fi wọ́n ètùtù ní ètùtù ó ti ṣe ẹ̀wọ̀n ọwọ́ púpọ̀ ló wà lára ọmọ náà ṣùgbọ́n gbà tán kúkọ́ fẹ́ pé ta ló ṣe o ta la máa fi ṣètùtù òun náà ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyá àlè máa béèrè question simple question àbèrè kan lọ ṣe DNA test kí ló máa kọ́ sí wùmí náà láti jọ ìkó ti ṣe DNA test kí ló máa kọ́ sẹ̀ kí ló máa kọ́ sí wùmí láti ṣe DNA test kí ló kọ́ sí bàbá Mohbad wá sọ pé wọ́n fún lówó wọn fún lówó kí what cause the people to say the truth we saw that they stop playing on people's intelligence wọ́n lọ sí court njọ́ ẹ̀ wọ́n fún wa ní outcome of the court the people they are expecting in the court they are not there and let me tell you gan court yẹn pàápàá second court nìyẹn because àwọn Mohbad àwọn Sam Larry àti gbogbo wọn ti lọ sí court míì abẹ́ẹ̀ rí níjọ́ ìtàn ti ṣe wọn ní court pé wọ́n lọ court ni bóyá ti detain wọ́n ti gbé wọn lọ court náà bọ́ọ̀lù ti gbé wọn lọ court ni another court wọ́n fẹ́ sọ́mọ àwọn sí yẹn bíi sue ni ìyẹn ò mí pé the torture ibi tí wọ́n gbé wọn sí pàǹtí yẹn that's where they can get actually kìíní irú pàǹtí ibi tí wọ́n sọ pé wọ́n sùn wọn sí yẹn gan systematically so free them now yeah they are telling you that court Ikorodu yẹn tó pè ní iṣẹ́ coronavirus náà pè it's just to tell you that they want to turn it to obeya be civilian something it's not a civilian case it's a war case it's a it's a case tó strong tó le papapa ni people may try to cover it but we don't we don't bother any longer If they cover it, you see God is still going to judge. If they don't cover it, you see God is going to vindicate. But nobody should be saying that. You see now, you know, the ones that pray Sam Larry, gbogbo tó dárúkọ Sam Naira Marley. In the beginning of, of the everything, pàápàá ṣe bí wọ́n Naira Marley okay. He said sókè. Kì í ṣe pé Everybody, sọ pé ẹnìkan tó sọ, is a suspect. And lẹ́yìn tí mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn, ta analyze, ta analyze, But today, yeah, I want to pé ta ló wà nínú ìgbàlẹ̀ tí ò the tí ò dẹ̀ fi ìfọmọdé ìgbà tán àwọn olówó nínú ìgbàlẹ̀ òkùnkùn ah, people are just picking people Nigeria ti turn to this place ẹ eh, pé ah, ẹ má jẹ́ ntọ̀ yín gan ẹ má jẹ́ ntọ̀ yín if they kill this boy and they don't get justice wọ́n sọ fún wa pé àníjọba ni wọ́n sọ fún wa pé wọ́n fọwọ́ gbá gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn wọ́n fọwọ́ gbá gbogbo wọn lójú ni pé they are nothing. they are telling our judiciary and our system as, as a as a whole that they are nobody they are nothing that they are no. wọ́n wà bẹ́ẹ̀ pé wọ́n ò mọ́ that's what they are saying so when they are gbà tó bá ń táwọn kan bá ń slap ìjọba wa tó bá ń slap lọ́lọ́ wa tó ń ṣe gbogbo ẹ̀ àmọ́ àní kí kílẹ̀ kẹ́rin kí kílẹ̀ ọlọ́gbọ̀n kan fẹ́ ṣe lẹ́yìn àṣìlè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣé èmi tó yẹ pé the other one tí mo ṣiṣẹ́ yẹn iṣẹ́ iṣẹ́ tó sóbi rẹ̀ everybody ló reject ẹ̀ fún mi níbí bá kò sẹ́ni tí ò against mi gbogbo àwọn tó against mi níjọ́ náà they kudos them ọmọ kan lọ sí nàìjíríà ń gbà yẹn ọmọ yẹn ń blọọgì fún Esabod ọmọ yẹn tó ń pè ní kí lorúkọ ẹ ọmọ yẹn ń blọọgì fún Esabod ó blọọgì wá sí ẹ̀ tó lọ nàìjíríà náà ọmọ yẹn kú kò padà bọ̀ sí mísírì ọwọ́ ikú ọmọ yẹn five hundred thousand wọ́n fún àwọn ẹbí ẹ̀ lówó wọ́n dẹ̀ ṣe àwọn eh, gúrùpù tó lówó àgbà yẹn ó ṣòfò èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀ nígbà tí ọmọ yẹn kú nínú tíìmù ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé dókàsí nítorí pé kò sọ kíní yẹn jáde àwa la sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kẹ́ dókàsí ẹ̀ mú ẹ̀kẹ́ àti ìgẹ̀ àti owó tó bẹ̀rẹ̀ sí ń push sọ́dọ̀ dókàsí láti ìgbà yẹn láti ìgbà yẹn ayé dókàsí gan yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ they make him boss over other people tó jùlọ gan tó ń ṣe they make him because the boy died gbogbo àṣírí bó ṣe kó àti gbogbo ẹ̀yẹn wọ́n ti fún òun ló máa bá wọn kí ìyàwó ẹ̀ dáhùn kò sọ̀rọ̀ mọ́ this what happen like wọ́n sọ fẹ́mi nígbà tó àbọ̀ ọmọ mi kọ́ ní ti máa sọ̀rọ̀ kí sá máa jó tí bá ti lè múra bẹ́ẹ̀ kí máa jó kí máa sọ̀rọ̀ then by now wọ́n máa ti leave me like settle to. àwọn tó bá ti pa èèyàn tó báyìí ń sọ̀rọ̀ wọ́n máa tún wá ẹni tó máa pa sí ni so have it or leave it okay so Igbo and Yoruba that is doing it some of people are still doing it Mohbad case like a contents. All right. before Mohbad case we have contents and be doing content, you may be telling me that whatever I do may not suit because I've owned a lot of people by saying the truth. Not me that haunts you, the truth that comes from my mouth that God has put in, in me. Speaking out, coming out from my from my from my mouth, actually the one haunting people, not me personally. A lot of things happening on this Facebook. A lot of gang Look at the boy that, that they sentenced to prison in, in London. Is it the only one? It's not the first person that released somebody's student, although he have been doing it. A lot of them do that. Releasing people's nude pictures will be circulating. But they fought for him again because at that time, he was also fighting for Wasiu and his wife. They used the cast to torture me a lot. Anybody do wàá sí bá ti rà lórí Facebook yìí ó ń ṣe nǹkan àṣegbé ni ó bẹ àwọn tó wà lórí Facebook ńgbà náà lára wọn wà náà tó bẹ̀ wọ́n láti tọ́jọ́ wọn àwọn by now aṣáájú mọ gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n pè lọ́mọ wọn tó wá kọ́kọ́ bẹ̀ mí wọ́n ti mọ̀ even lára àwọn tí mò ń speak fún lónìí tí mo fẹ́ kó ṣe orí tí mo fẹ́ kún wọn tí mi ò fẹ́ sọ anything bad things sí lára bàbá ó wà nù wọn kòńkọ́ ló wá bá mi but mo ti wá discover wà nù wọn because mo ti wá rí gbogbo àwọn ìjà àwọn tó ti jẹ́ ọmọ wọn tó jọjọ́ ń jà tó ní class pẹ̀lú wọn tó fẹ́ kó kú kì í ṣe wàsíù nìkan náà you understand me pé tí o bá kú àwọn olè ráyè nǹkan ṣe nǹkan tó bá ṣe so majority of them náà tó pé mo speak ignorantly ignorantly kódà ń ṣe ignorantly ọlọ́run tún lò mí ni tó bá jẹ́ pé pẹ̀lú mi what did I know about them did I know politician èyí tí mo mọ̀ lára àwọn ìkà ló ṣe gbogbo àwọn tí mo mọ̀ kò dẹ́ ń ṣe pé bóyá òun nìkan kì í ṣe pé wọ́n dórí mi láti ṣèkà wọ́n ti ń ṣèkà for everybody kì í ṣe pé wọ́n ṣe ń ṣe. You understand me? They not just use me that time to speak out for the for the president. But some of them, they get upset. They get mad with me. You understand me? Wọ́n tún náà ní ẹ, eh, adẹ̀lá agbéṣẹ́ wá fún ẹ, pé kò ṣe báyìí bó dẹ̀ lóò ṣe, ẹ eh, ò wà ní fún ẹ lówó yìí, wọ́n fún mi ẹlòmíà tún bí mo ṣe wà nísìnyí ẹlòmíì tún rokú sí mi ìwọ tó o bá jókòó sí ohunkóhun tó bá ń ṣe bó ti wù kó ga tó láyé tó bá ń rokú sí èmi tó fẹ́ ká burú ṣẹlẹ̀ sí mi gbogbo tó fẹ́ kó ṣẹlẹ̀ sí mi ló máa ṣẹlẹ̀ sí ẹ lágbára Kristi ní tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọ mi Adébùkọ́lá òun ló máa ṣẹlẹ̀ sọmọ ẹ later very very soon kò ní pẹ́ kò ní jìnà you understand me so a lot of things is happening they are killing so ìwọ tó bá yìí ṣẹnu gbọ̀ngbọ̀ bí ẹnu adúwèlé tó ń ṣẹnu gbọ̀ngbọ̀ tó what is that tabara you want to bring people down okay continue tó bá ti mú ẹ tó ti mú ẹ pa báyìí torí nàìjíríà ti àwọn ọmọ nàìjíríà ti di chicken kì í ṣe díje chicken òbọ̀ tí wọ́n ti di chicken wọ́n ti di ewúrẹ́ wọ́n ti dògúfe tí wọ́n ti di màálù màálù báwo màálù is more quality they can take you and kill you anytime but nobody can take me and kill me o kò sẹ́ni mi ò ṣe gúnugún wọn ni wọ́n bá pa gúnugún kò ká dún ó ti yé bẹ́ẹ̀ yẹn so continue to pamper evil continue to support evil ó ti yé ìwọ tó mú ọmọ tó pọ̀ ọmọ lọ́mọ tó bá ní tó bá ti ní tó bá ti dákẹ́ then ìwọ náà máa gbowó wọ́n máa bẹ̀ sí pọ́n ilé ni wọ́n pọ́n ìjùmọ̀ tó fi ń pọ́n ọmọ yẹn lẹ́nìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ who are behind it àwọn olówó à ń bẹ̀ àwọn olówó à ń bẹ̀ àwọn olówó à ń bẹ̀ suddenly gbogbo ọ̀rọ̀ tá a sọ ìta bá sọ̀rọ̀ nípa Wàsíù ó fẹ́ gbé wálẹ̀ ni o ó fẹ́ gbé wálẹ̀ o ń gbé mi wá sókè náà mo wà nílẹ̀ nígbà tó mọ̀ mi ṣé tí n bá wà nílẹ̀ mo máa promotion bí mi rẹ́ǹsì kí n promote olórin kankan ṣé mo lè promote dj gan talk less of promote olórin kí n kó kó naija kí n kó máa bọ̀ ní Canada bó mo ti fẹ́ rí bí n bá rí gan sì mi ò lè ṣe mọ́ torí pé mo ti learn in a hard way tó bá sọ pé you will learn in hard way yálà èmi eh, ò lè learn more in a hard way mo ti learn in a hard way harder than hard harder than hard so you cannot gbogbo ẹ wọn Buhari prince ó sanwó yẹn ṣókúrọ́ kó sanwó sàkáǹtì ẹ̀ tó bá ti lè sanwó tí bàbá Mohbad gbà definitely wọ́n ti mọ̀ pé iṣẹ́ iṣẹ́ tó máa ṣe láti ní gba ẹ̀tọ́ ìwó tó máa rí lọ́mọ ẹni ẹ̀ kò kúkú fún ẹni ní five hundred odidi òun náà dẹ̀ ti sọ pé kò fún ní five hundred odidi tó bá sọ four million sí ní àkáǹtì so you guys are beating around the bush ẹ̀yin bò dẹ́ba ti ń sọ̀rọ̀ yẹn mi ò sọ pé kẹ́ stop continue to talk but answer ask Kubana priest is it true that he pay money to the Mohbad's father's account let us ebi mi ńgbà tá a sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Wàsíù gbogbo àwọn igbá jọgọjọgọ wọn kò kúrò lórí Facebook ó dẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ oníkàwọn aláwo kan kó máa sọ̀rọ̀ kò sí nǹkan tí Wàsíù ò ti ṣe ó ti bẹ aláwo ó ti ṣoògùnṣoògùn pé kó lè bá tiwa jẹ́ Ọlọ́run ò ní gbà fún torí pé àwa ò bá tèèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn bàbá ńlá mi bá ṣẹ̀ tèmi fi pàdé irú ẹ̀ mo ti bèrè fún ìdájọ́ ẹ̀ṣẹ̀ mi for long time God has forgiven me so kò nobody can kill me because mi ò pọ ọmọ ọlọ́mọ kò dẹ̀ sẹ́ni tó lè pọ ọmọ mi kò sẹ́ni tó lè ṣe aburú kan fún mi láṣegbé so you can jókòó lẹ́nu olè máa ṣe gàràgàrà ọjọ́ tẹ́kùn ẹ̀ bá dé a máa jókòó sí àlè máa sọ̀rọ̀ àlè máa sọ pé ṣe o ti ráyè ẹ̀ àwa torí pé tí ẹ̀wọ̀n wa ní problem nínú padà wá sọ fún pé ṣe o ráyè ẹ̀ nígboro kò sẹ́ni tá a bá ṣoore fún tó fi búburú san fún wa tí ò ní padà jẹ́ búburú ẹ̀ torọ́ làwọn ò kì í ṣe ènìyàn tó máa ń gbẹ̀bí fara tó sì máa ń gbà rẹ̀ fẹ́lẹ̀ bí so àwọn oríṣi tí mi ò fi wà ní interest mi báwo làwọn èèyàn kan wọ́n sọ kí ló kọ́ọ̀sì wùmí kó ṣe DNA test kí ló kọ́ọ̀sì wọ́n dẹ̀ àti dárúkọ gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n dárúkọ wọn ò ní sọ nǹkan kan ikú dẹ̀ ni wọ́n sọ yìí they challenge dẹ̀ ìbá ikú àwọn ènìyàn ṣé first time tá a máa sọ pé ẹ wà sí ìpààyàn o lórí Facebook ẹ ẹ kí lórúkọ bọ̀bọ̀ yìí ó complain títí títí títí wọ́n kàn fi pa wẹ́rẹ́ ni tó fi fògùn sóúnjẹ fún Ashanti ọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ẹni méjì tí wà sí tó máa ń sọ̀rọ̀ wà sí òní nǹkan tó ṣe fóun ó dẹ̀ ṣe bíi pé ojú ẹ̀ ó fa ojú ẹ̀ mọ́ra wọn wá ní kó lọ máa play bó ṣe lọ play báyìí bí tó ń ti lọ fẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ lọ play tó ń rò pé gbogbo ìjà ti tán ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ẹ̀ nígbà tó bá níjà ti gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ láti pọ̀ ọmọ ọlọ́mọ dànù lágbára ọlọ́run ọlọ́run máa fọmọ tí iná ṣòfò ṣe bẹ́ẹ̀ yín ju àwọn èèyàn kan lọ ogun tó jù yín lọ tó ṣe ọlọ́run fara afúnra rẹ̀ bá yín jà ẹni tó lè farapamọ́ tó jẹ mí níyà ọlọ́run afúnra ní gbangba àti ní ìfarapamọ́ tí ọlọ́run ò fara wọn ẹnikẹ́ni afara ajẹ́ níyà lójú ikú ajá àwọn ọmọ ẹ̀gàn níyà torí pé ẹ níyà tọmọtọmọ ni that's it ìyẹn bó ṣe jẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi ire ire tèmi náà gbogbo ẹ̀yin ọ̀tá mi ọlọ́run bá mi ṣèdájọ́ tó tọ́ àti tó yẹ fún wọn ṣe ti yé ọjọ́ friday friday ni wọ́n máa ń sanwó sí mi ṣiṣẹ́ last week throughout so kò sí ìkọ̀kọ̀ tá a fẹ́ gbà oṣù dẹ̀ ti parí tàbá kúkú sí ẹ̀dá kan nọmba sí bí àwọn gòláyà ti tapàdé lọ́nà tí wọ́n jẹ owó tiwọn wọ́n máa ní ẹ̀ gbúdọ̀ fún lówó ẹni bá fún lówó wọ́n máa tún tẹ̀tì wọn ni wọn ò gbúdọ̀ fẹ́mi lówó èmi dẹ̀ fáwọn èèyàn lówó tí bá tún lówó tí bá rówó gbà ń sìn wọ́n á tún máa bèrè lọ́nba tó ti di parí oṣù báyìí wọ́n máa bèrè lọ́mi láti gbé more than a month náà tó ti yọ monetization kó lórí àkáǹtì mi nígbà kan tó ń rí pé àkáǹtì mi bóyá ó ṣe fẹ́ra wọ́n wà nígbà tí mo bá kú yẹn náà ti yọ monetization because they just see that pé àwọn èèyàn ń wò ó dẹ̀ ìyàwó dẹ̀ mú monetization bó ṣe yọ ẹ̀ náà náà tún náà tún reduce the kini so o mo ṣe ń sọ tó bá ti ń béèrè owó lọ́mú gbà mí mo dẹ̀ tún ṣe pé kí nǹkan tí mo lè ṣe fún yín náà ni pé kí n bá yín gbé sórí platform mi kán fún yín lówó ẹlòmíì náà tó dẹ̀ ń fún béèrè owó lọ́mí kò ń ṣe pé ó ní ìdí owó náà kàn fẹ́ máa test mi ni kàn máa sọ pé kò sí owó lọ́wọ́ ẹ̀ kò rówó tó máa fún yàn tó bá lọ́ọ́ mi eh, gbogbo owó tó wà lọ́wọ́ sí owó mélòó ló fi tọrẹ ń bẹ́ẹ̀ gbogbo owó tó ń jẹ àti gbogbo nǹkan tó bá lọ́wọ́ èèyàn mélòó ló fi ń tọrẹ wọ́n kí Wàsíù máa ṣàánú ni Wàsíù ò kì í ṣàánú àbóríyá ojú ayé wọ́n ṣàánú àtàwọn owó tó ń gbé tó ń pín jẹ anyway bye for now any wonderful day.